wọ́n dẹ̀ padà yìí. ṣòro tí ìran tí mo sọ fún ẹ láàárọ̀ ẹ̀ ìran tí mo rí tí mo sọ fún ẹ láàárọ̀ ẹ̀ ṣorí bí mo ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mo ṣe rí lójú ayé báyìí báyìí wọ́n ti pa ọmọbìnrin wọ́n ti pa ọmọbìnrin kan síbí bàbá wọ́n ti pa ọmọbìnrin. mo wá sẹ́ni bíi fọ̀gánáísà street yẹn notice pẹ̀lú àwọn killings ẹnujọ́ mẹ́ta yìí. Mm, what's that? mo ṣàkíyèsí pé gbogbo àwọn tí wọ́n pa ẹnujọ́ mẹ́ta yìí obìnrin ni wọ́n. that aside same spot ni wọ́n ti ń shoot gbogbo wọn which is on the chest. èyí túmọ̀ sí wípé ẹnìkan ló wà ń díẹ̀ tí ó pa gbogbo àwọn obìnrin yìí you are right but to think that mi ti ẹ̀rọ mi lọ because it's true it's been women young women at that and yeah. same sport ni too. I mean what you notice in kan gbogbo àwọn ladies don't pa they are into the same profession olóṣèlú gbogbo wọn ṣe náà. that is also very true. What could be the reason behind their killings? why touch why touching Pao? Well, that's the puzzle that we need to solve. But however, I, am Mokhtar, I will make sure I bring all the culprits to book. They will all be arrested. Mm. Mm. <sighs> Um, case by Mr. Akoni Yakono. because mm, mo ní láti béèrè lọ́wọ́. ipo tó wà ní charge ọmọ pàrọ̀ ọ̀yà so òwòye ọ̀gá rẹ̀ ti ní bí kí n take care of. ọba adéyẹmí ayé ohun arẹ ohun yé máa yà bí mo bí abọ ti ń ṣiṣẹ́ ọlọ́pàá. èmi ọmọ kan tó ń ṣe o. arẹ yé máa yà ẹ máa sùn kiri. injury player má ti lọ gbowó ní bus stop. wa ìgbà wo ni ọmọ tó pẹ́ máa dé. Ah, ọ̀rọ̀ táwọn tí o ti ń lọ wáyé. ètò àpẹẹrẹ. What's up? Um, waiter. Ah. Rose. Rose. Ṣọmọni. Ah ah. You dey whine me ni. Rose. Kí ló ṣẹlẹ̀ money. Ah ah ah ah. Wait wait wait stop stop stop stop that nonsense jare. Ah fi gbogbo ogin ni ẹlẹ́jàre you the babe wey I tell you say mo gbé sùn lánàá now ẹ eh, ọmọ yẹn ẹ ṣe bolo ṣó ni ẹ eh. eh, why you come dey worry. Ah, baba leave that thing báwo ló ṣe máa ma ṣe nonsense yìí na kí ló ṣe ń bì báyìí gíga wá kí ló ṣe ẹ̀ náà mo gbọ́ tó ń sọ pé ẹbí ìbò yìí kárí ẹ̀sìn dé àná ti lọ náà ṣó fẹ́ jẹ́ tàná mọ́. ẹ mi takuntakun tè ẹ jákẹ́ stọ́ọ̀fù dá nọ́ọ̀sẹ̀ jàre mò ń bá sọ̀rọ̀ tó make sense tó ń sọ fún mi pé eh, kì í ṣe kò gbó lọ́wọ́ mi. kí ló ṣẹlẹ̀ gangan ah. ó gbé mi lánàá ẹ̀hẹ́ ó sanwó àná ẹ̀hẹ́ ṣé ó sanwó ayé mi ni. mo sanwó ayé ẹ̀hẹ́ ah. yes mo sọ owó If ẹ̀hẹ́ ìgbà tí wọ́n yẹ bàbá i go change am for you i go change am for this guy o àbí wẹ̀rẹ̀ ni èmi á change am fún ọ̀wọ́ you? o. calm down calm down kò sí wàhálà kò sí wàhálà ayé àyín lẹ́nu ó dàbí pé ẹ̀fẹ́ kí n fọ́gò mọ́ yàyín lórí àdùn ó dàbí pé ti yá wèrè kí n fọ́gò mọ́ yàyín lórí àdùn kò sí kò sí kò sí wàhálà no no kò sí kò sí wàhálà no no stop wait wẹ̀rẹ̀ eléyìí ni ó náà bá mi sọ ọmọ sọsọ wá dé mi ni ẹ̀ sọsọ wá nà ẹ̀ èmi ni ẹ̀ kò ní dáhùn ìyá ẹ̀ ma I go deal with you yálà ìyá ẹ̀ ah, ah. máa jí pẹ̀lú ọmọ yìí máa jí pẹ̀lú ọmọ yìí èmi kò sí eh, wèrè no way ah, mm. ó mọ pọ́wọ́ lóṣù lọmọ ìyá mi ṣé o mọ̀ pé lóṣù ni. kọ̀kọ́ mi kọ̀kọ́ mi ó gbọ́ lọ́wọ́ mi. tó ń fọ́kọ́ lóṣù ni. àlàyé mi lágbèrè sọ̀rọ̀ tó bá ṣe pọ́ọ̀rọ̀ ẹ̀mí gan mo lè ti fọ́kọ̀ mọ́ ẹ lórí. yes. Adépáyà àmọ́ sọ wíyàn pé èèyàn dọ́dọ̀ kú dọ̀wọ́ òun bá mi sọ pé ṣé ìyàwó ẹni ṣó ṣó ṣó gbogbo àrò sí yẹn lẹ̀. mo ti mọ problem ẹ. à máa jí pẹ̀lú ọmọ yìí. tí mo bá tiẹ̀ ah, tí mo bá tiẹ̀ máa jí pẹ̀lú ọmọ yìí. mo bá tiẹ̀ mo lè mi náà ni máa gbà ẹ́ lẹ̀. kò sí wẹ̀rì. ee ọmọ ẹ̀dá oh sorry guys sorry sorry ẹ máa wo mi they look me they look me i pay mo sanwó mo sanwó oníjà ẹni ò dá. Ah, mo sanwó náà. èmi mo mọ iye uh, bring me another two two more bottles for you. yàgò pé mẹ́ta o ẹjọ ẹjọ ẹjọ ẹ má pa ẹ má pa ẹjọ nǹkan tó bá ṣe fún yẹn ẹjọ ẹ dáríjì ẹ dáríjì onípa onípa. What happened? What happened? Calm down. Calm down. Calm down. Calm down. What is the problem? Me, Another lady is about to be killed. Wọ́n ti fẹ́ pa ọmọbìnrin mi. If we take it easy now. Eh? I mean, o my life, lá irú àlàbá every time Go from máa stress one nínú ilé. It doesn't make any sense. I told you gbogbo nǹkan tó bá ti ń gbé sọ́kàn tó bá fẹ́ sùn lálẹ́ gbé kúrò lọ́kàn ọ̀nà méjìlá la máa ń gbà wá èsì tà kó jẹ́ pé nǹkan tó gbé sọ́kàn tó gbé sùn ló fi lálàá àbí kó jẹ́ pé ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ló ń rí because to me it is not normal anymore it's getting too much. kò kí n ṣàlà This is a vision. This is a vision. We're talking about somebody's life. I can't stand another life being wasted. Please, let's do something. Let's do okay, we should do something. Yes. What do you want us to do? New Rob, joy. Look at the time. This is to two. Yes, let's go to the police station. Yes, let's inform them. Check eh, eh, Carlos police station. Eh, I don't think so. Mm-hmm. kí ló ń sọ lẹ́nu yìí náà lórí àlá ká máa lọ sí police station lóru ọ̀gànjọ́ look at the time it's past it's to two and you know the protocol of this estate a lè jáde mọ́ anytime from twelve once a week ká máa lọ sí police station baby take it easy now please stop pressurizing yourself okay jọ̀ọ́ torí Ọlọ́run torí Ọlọ́run mo fi bẹ̀ tó bá ti dàárọ̀ ọ̀la we can do this let's go back to sleep please. I can't sleep. Mi Listen. lè sùn. Mi ò lè sùn. Mi ò lè sùn. Eh, kò sí wàhálà máa kọ́ ẹ lọ́gbọ́n tó máa fi lie down. To bá lie down For what did you? Just make sure that we pay díjú did you ẹ̀. Oorun yẹn máa wá. hundred percent. Yeah, babe. No. Come on, wá. I can't sleep. I can't sleep. Maybe you will manage. I'm here. I'm here. You will need láti my baby now. Please, come on. Come on. Just, just lie down. Lie down. Lie down. Don't worry, I'm here for you. They never see me coming. Go for me. ń ṣẹlẹ̀. ṣé o gbọ́ pé rose ti kú ṣá. rose a ló ń mọ rose ọmọ olóṣù ọjọ́ yẹn tí ìwọ àtẹjọ́ ń tàwọn síra yín ní club lọ́jọ́ yẹn tó ń lérí mọ́ tó ń sọ pé wàṣù ẹ̀ tó sọ pé wàṣù ẹ̀. ẹ kí ló pa. Hmm. kí ni kí ló tó ń ṣẹ́jú kí ló pa ni mo bèrè lọ́wọ́ ẹ tó dẹ̀ ń ṣẹ́jú pákòpákò. n ah, ah, ta so o mọ kankan pa ẹ mo mọ ẹ o. Ah! a ò nira kò bá o àkóbá àdàbà kò ní jẹ́ tiẹ̀ o má fi nǹkan tí ò ń ṣe tèmi má fi lọ mi o kí ló ṣẹlẹ̀ nísìn mo kàn bínú lọ́jọ́ yẹn ni mo ṣe ń para mo ṣe ń ṣe gbogbo nǹkan tí mo ṣe gbàtà rẹ̀ ti kúrò bẹ́ẹ̀ gbogbo ẹ ti lọ náà àìwọ náà mọ iye ègò tí mo gé lọ́jọ́ yẹn ó ti kílẹ̀ gbogbo ẹ̀ mo ti gbàgbé gbogbo yẹn ó ti lọ èwo wá ní gbogbo ètò ìṣe ṣé kì í ṣe pé olóyún insinuate pé bóyá mo mọ àjọ torí ọlọ́run jọjọ́ torí ọlọ́run jọ mi mọ kọ́kọ́ pa ẹ̀ please àbẹ́ṣẹ̀ wa lókè ọlọ́pàá as a friend mi. ẹ ah. o ti wá ń pariwo. mi pariwo ká mi lára ni. olóòwò mọ̀ kọ́kọ́ pẹ̀ ẹ ẹ tó ariwo mọ̀kànlẹ́ kò mọ̀ pé investigation lọ lórí ẹ̀ lọ́wọ́. Ah. ẹ tẹ bá dẹ̀ ń wá dẹ̀ bá ń ṣe dẹ̀ bá ń ṣe investigation yìí ẹ ẹ dẹ̀ gbé lọ bòmí náà kí ló wá dé tó wá jẹ́ pé mi ló wá fẹ́ máa lò fún kínní. owó mọ̀ kọ́kọ́ pẹ̀ ọ̀rọ̀ yìí ti ń dín nǹkan mi ó ti ń dín nǹkan mi mùtá mi mọ̀ mi mọ̀ mo kàn mo bínú lọ́jọ́ yẹn ló dẹ̀ ti tọ́ síbẹ̀. ok wá sí mi àbí òní sí mi mọ́ ni. ṣé kò ṣe pé bí àwọn tíìmù yín wà ta. bàbá wọn push me jọ. Ah, èmi ò sẹ́ o a máa ríra létà o má jẹ́ pé bí a mọ́tò yìí wà ta bẹ́ẹ̀ ẹ máa múrò ẹ lọ kò sí problem kò sí problem ni ẹ máa fi dé sẹ́ẹ̀lì a máa létà máa pẹ́ ẹ ah, ló ṣẹlẹ̀ mi mọ gángan pẹ́ ẹ so kí ni ẹ pe orúkọ yín yẹn náà. ẹ fi ṣe kẹrin sá. sorry. thank you. um, so uh, miss or mrs. miss ẹfúnṣekẹ. ẹfúnṣekẹ ok mi ò fẹ́ kí ẹ rò pé iwájú àwọn ọlọ́pàá lè wà o mo kàn fẹ́ kí ẹ wò pé àwarawa la wà so ẹ̀yin rẹ̀ bá o báwo lè ṣe máa sọ wípé ẹ lálàá bí it does not hold water as fáwọn ọlọ́pàá we cannot base our investigation on àlá àbí whatsoever this is my own thought mo feel pé ó bọ́ sókè jẹ́ pé wo múfì kan ní alẹ́ àná òun lẹ́wà fi lálàá àbí. Mm-hmm. ẹ má bínú sáà mi ò wo fíìmù kankan ní àná kí n tó sùn irun tá a fi hàn ni mo ń sọ fún yín mm. ibi tá a fi mi dé ọ̀rẹ́ méjì gangan gangan ní sídẹ̀ǹtì ẹ̀ ti fẹ́ ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ mo máa láìkẹ́ gbé ìgbésẹ̀ tó tọ́ lé lórí. ẹ jọ̀ọ́ ṣáwa ń bá yín gbélé ni a bá yín gbélé àwa ò lè mọ̀ bóyá o fíìmù lánàá àbẹ́ ò fíìmù lánàá àwa ò lè rá àárín yẹn gbọ́dọ̀ gẹ̀járe ní òde so ẹ lè dédé wá kí a máa sọ fún wa pé àtúmọ̀ yín gan pàápàá àmọ́ ròyìn tẹ́ bóyá ẹ ṣe ó yẹ yín kan tí mo sọ. kò ń ṣe pé mo try láti kọ irin yẹn but we are talking about life here. Yeah ẹ rántí the last incident tó ṣẹlẹ̀ ní agbẹ́dẹ́ junction bí mo ṣe rí gongongongo náà nìyẹn bó ṣe ṣẹlẹ̀ nìyẹn ẹ jọ̀ọ́ irú information tí mo fi is something you can work with at least abi. we are talking about life here really ẹ jọ̀ọ́ i want to i want you to understand something here tí miss efunseke bá wá sí tí mr tom bá wá síbí mr dick àti mr harry bá wá síbí and all of them are telling us pé àwọn ríran àwọn lálà àwọn lálà káàkiri títí láì ṣe joseph and káwá káwá máa gbé ìgbésẹ̀ lórí gbogbo wọn ṣe fíìl pé iṣẹ́ tíjọba gbé fún àgbà lè rí ṣe ṣe fíìl see we have lots of things on our table tó yẹ ká deal pẹ̀lú ṣe tíjọba ràn wá so a lè máa máa jókòó lórí pé èèyàn kan lálà káàkiri títì. okay ẹjọ ṣe ní Instagram ẹ̀hún káwọn bloggers pọ̀ ń bẹ̀ gan torí mo understand pé fame lè ń wá àwa ò wá lè fún yín yes a ní nǹkan tó pọ̀ gan ta lè pe pressman kọ́ wá ṣe kò ń ṣe títí ìlàmájá jókòó so ẹ lọ sọ́dọ̀ wọn wọ́n á gbé kámẹ́rà síwájú yín tẹ́ bá sọ gbòòrò tẹ́ sọ ẹ̀ ẹ̀ rí bẹ́ẹ̀ ṣe máa blow. ok um, ẹ má bínú ẹ ṣe ẹ ṣe gan. ẹ̀yin náà ẹ má jà can you imagine. Ah, wọ́n á bẹ̀rẹ̀ máa bá mi sọ̀rọ̀ àlá. Um, Eve. Hmm? Oh, notice because some eh? notice. Can I notice? My fine girl. Ah. Ah. Huh? Now I want to act like legend. <sighs> oh, Jonah, number 18 pay me láti continue. Aláìní, aláìní kan ṣe. <sighs> Yeah, hello. Yeah, speaking. Talk, I hear you. Huh? Lord méjì obìnrin again oh my okay okay uh, we'll, we'll be there shortly <gasps> Eve yes wọn not ti pọn obìnrin mi ní ọ̀rẹ́ are you serious right now are you serious right now Okay. are you serious right now. Eve. Hmm? mi ò mọ́wá ìtì ọkọ mi ò kàn kúrò lára ọ̀rọ̀ lédi alálà yìí. Ah, it's hard but oh, lady alala why. Yeah. I mean I don't know why I won't believe the fact that what she said was right because what she saw gẹ́lẹ́ náà ló ṣe ṣẹlẹ̀ because ó wá sọ́fíìsì wa ó wá ṣàlàyé fún wa pé òkè òun rí nǹkan báyìí báyìí ó sọ everything pẹ̀lú location. I mean, look at it, and everything was on point. Mukhtar! Ah, ah. You're a detective for crying out loud. Abba now, going to plus one plus one together now. Eh? What if ṣé could be a ó kàn jáde ní títí ẹ̀? Ó dẹ̀ dédé rí nǹkan tó ṣẹlẹ̀ lọ́nà. Ó dẹ̀ wò pé ṣé kì í sáré sọ fáwọn pípọ̀ You don't think that can happen? Well, what does she have to gain for that? It is simple. She could be seeking attention. Yes she could be seeking attention káwọn yẹn kọ́ lọ bìlì káwọn yẹn believe pé okay oh she's working with the police. just to seek attention. Ah, see there are attention seekers everywhere in this town. Ben ni mo she could be alone and lonely and she needs attention or maybe her life is so boring and then she needs people to water her boring life. Abba now you should know better now. Ah. Well, if you say so just that it's worrisome it's very soon. ó lẹ́yìn pé mọ̀pá yìí ta wà yìí ń ṣe ṣòro pé àwọn actors nìkan ni celebrities ni tó bá ti di pé abẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀ ń ṣe bí àwọn press wa sọ pé ọ̀pọ̀lọpọ̀ lady yìí òun ló help òun ṣe nǹkan wà bàbá yìí don't you think she will become a celebrity too wọ́n bẹ́ẹ̀ sẹ́yìn that is not what she wants. abba think out of the box now babe abba bí ayé yìí lóko ọ̀rọ̀ lóko. lóko on vibrate. and that's my phone tí wọn kò nígbà tá a dé bẹ́ẹ̀ lẹ́nu come off sí silence that? Ah, ọmọ tó pa yẹn very young pretty girl hello báwo ni ah, àwọn àlẹnu iṣẹ́ iṣẹ́ ọlọ́pàá yóò kúkú yìí sí thank you. my friend leave the road are you normal? <laughs> màá. kí call tó kọ̀ọ̀lá wọ́n ṣé òun Tomorrow, pààyàn ni. tó máa tó wò rí bóyá tó bá kó sí mi lẹ́nu nísìnyí ó máa gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ sí ṣépè. má fi kàn <laughs> mi wà mo ń wá tó máa gbá mi ni yes mo ń wá tó máa gbá mi ni. Mukhtar owó kọ́ ló pààyàn lálẹ́ ojú. I don't know my head is not settled. It's sad honestly, honestly. it's sad honestly it's sad it's sad it's sad. It's really sad. Èmi ò nǹkan táwọn ọmọ kéèké náà wà lọ́wọ́ ṣe. And you come just like that. I know I will make sure I get to the root of this. But how could that young fine young girl do ma ṣe àṣẹwó? kí ló mú kékeré yẹn. of course a lot of things happen i mean ta ni o kì í ṣaṣẹ́wó náà àwọn obìnrin. èmi ò kì í uh, ṣaṣẹ́wó hello. Uh, ẹ wo ọ̀gá gbàgbéjọ ṣé o láwọn tí ó ń ṣe kiri tó ń fọ. ẹ ṣaṣẹ́ wá ni wọn ò fún mi lówó mo mo eh, léètì yàn. Eh, style oríṣiríṣi style oníkálukú lò eh, aṣẹ́wó yàtọ̀ àwọn ilé ìdúró sẹ́gbẹ̀ títí ọkùnrin bá wọn sùn fún ọ lówó. sọ́mọ́ ìbámu sọ pé gbogbo obìnrin la jẹ. èmi wọn bá ọkọ nìyẹn tẹ bá sọ pé àjẹnìyà yín àjẹnìyà tèmi náà wọn sọ pé oṣó ni bàbá yín olóṣó ni bàbá tèmi náà. ó ṣàwọn ètò màbá ìjà lọ sọ yìí mi ò bá mi lé ò bá mi lé <laughs> just uh, it's, I understand I ah. understand the mood you're in but it's fine fine it's fine it's fine ebi ń pa mi ò kí àwọn jẹ. àmàlà lè ní ma jẹun ṣé kí lọ́ọ́ àmàlà sọ lọ́tọ̀. èmi ò jẹran ẹja ni ma jẹun tí gẹ́gẹ́ ẹ̀jẹ̀ tí mo rí bẹ́ẹ̀ ń lè jẹun. up down ọ̀dọ̀ fọlọ́ mi létí yìí o ṣàyẹ̀rá. ọ̀gá mo ti rí kọ́ọ̀lù ọ̀gá kan sẹ́ẹ̀ sí ìtàlẹ̀ ti súnmọ́ station. okay. Okay. You had to do your goal. What is this in Lẹ fún mi owó léyìn ọ̀sán sínú ilé jàre. Uh-uh. Ọjọ́ wo ló wá bẹ̀rẹ̀ sí ní sùn síbí báyìí? Ah, ìgbà wo ní bẹ̀rẹ̀? I need to have my peace. Oh yes, mi ò lè ṣiṣẹ́ lọ látàárọ̀. You know my job. I am a medical doctor. Màá ṣiṣẹ́ lọ látàárọ̀, màá tún délé mi ò nílé sùn mi ò nílé wò. No now. No now, does that make any sense to you? Please, See, darling. I promise. I promise. I promise. Kò sí ìrànlá hmm? Yes, I promise. No screaming. No promise. Eh, báwo ni wọ́n ṣe mọ̀ pé wò ní ìràn lálẹ́? Eh, Ẹ No take time ẹ̀ eh, so that tó bá rí rẹ̀ wá lè farabalẹ̀ know náà ràn yẹn fúnra rẹ̀ àmì ò lè máa fi ìran tó ń rí àbálà tó ń la kó máa fi disturb mi lóru tó bá tún ti di àárọ̀ àbọ̀sán wàá tún máa fi um, bọ́ọ̀lù tó máa ń pè é wàá tún máa fi máa máa fi máa di fi ẹ fi ẹ níbi lára nínú no I, I need to tell you. I promise you. Sure. Yes. Oṣù ọ̀pọ̀ nìrí o. Hundred ṣọ́pù ní lálàkàlà. mi ní ríran kankan bíbélì sọ́ńdì. o ní ríran kankan. Hmm. bá ríran problem ní fèmí àti ẹ a máa jà o. màá ní jà ẹyẹ let's go oṣù ọkọ mi ṣe bébì olówó orí mi alẹ́ nobody my one and only jade kò sálà kò sálà no drilling tonight no screaming tonight no irọ́ tonight. What? What is it? What happened now? Come on. Ó ti pa ẹlòmí. Ó ti pa obìnrin mi. Ó ti pa kí ni? Ó ti pa obìnrin mi. Ó ti pa ta ni? Tuntun lálàá lórí me. múta wà yìí ni. Ẹ fún ẹ fún sọ́yìn kò máa me. lórí múta about me ni. Ẹ wọ́n mi tó gbé mi dé. Ó gbé mi dé fifth floor fifth floor abẹ́gbẹ́ sixth floor ó dẹ̀ jam mi kulẹ̀ we need to continue this no no no no no gbè Come. ah no way no way kí ló ṣẹlẹ̀ náà i mean this is so disrespectful You know that wà ní remood yẹn tó dẹ̀ fúnra ara ẹ̀ náà ló gbé mi ló gbé mi débẹ̀ ẹ́ ó gbé mi débẹ̀ fúnra ara ẹ̀ ó dẹ̀ ah no no no ah i mean i mean kí ni no sense, you know? kí ni gbogbo nọ́ọ̀sì sí náà ẹ eh, gbogbo bọ́ọ̀sì ló ti ń ro mí ẹ ó ń ro mí má fọ ọkọ mi o má fọ ọkọ mi o má fọ ọkọ mi ah no no no no no no no no no nǹkan tó ń ṣe ọ make sense now ṣé o mọ̀ pé kò make sense ni eh? ẹ ìgbà tí mi àtẹ́jọ wà nínú múùdì ẹ olólálà àbóríran ni wọ́n ẹ̀fọ́ tó bá tẹ̀ pé ìran tó ń rí àbálà tó ń la ò lè máa la lábẹ́ mẹ́ kó máa la gbogbo ẹ̀ mẹ́ kó máa la pọ̀ tabale ṣe tó débi bòdì tójú wa bá ti wálẹ̀ tára bá ti wálẹ̀ wà ní ma ma react gbogbo tó fẹ́ react o wa mú mi o yọ jígà kó lẹ́sẹ̀ mi just like that no it's not it's not done it's not done gbogbo gbogbo yẹn máa do dùn show money. ọmọ ni ó máa ó máa Do máa ń dùn yàn mo tún try láti láti package ẹ síbẹ̀ mo mo mo ń rọrí ẹ mọ́ bẹ́ẹ̀ o tún gbórí kú mo ń rọrí ẹ mọ́ bẹ́ẹ̀ o ń gbé kú o mo ń rọrí ẹ mọ́ bẹ́ẹ̀ o ń gbé kú lọ má mi o. Ma, fi ọwọ́ ẹ̀ kàn mí. continue what continue what fimile fimile fimile just just just go go i'm not in the mood anymore i am not in the mood anymore. i'll be on top. Eh? i'll be on top. you be on where? On no be fẹ́ mi ò just go i will sort myself out Ma sort ara mi out nínú ilé má fọ ọkọ mi o má fọ ọkọ mi rárá bó jẹ́ kí n wá nǹkan tó níwò nínú ilé màá make sure mo mo come ma come from my mouth of my head you can't make me come don't make me come don't make me come. Yeah. ṣẹlẹ̀? Kí ló ṣe what happened? Wọ́n tún ti fẹ́ pa obìnrin mi. Wọ́n tún ti fẹ́ pa obìnrin mi. Ẹ fún Ẹ fún you need to take things easy. This thing is getting too much. It's getting too much. Ṣé o fẹ́ para ẹni? Mo bí báyìí, mo ti sọ fún ẹ, time without number, alálásán ni gbogbo eléyìí má ti kó máa ba ẹlẹ́rù nǹkan tó máa ń dùn mí lórí ọ̀rọ̀ ẹ̀ ni wípé àwọn aláì òun láwọn lágo ńláńlá aago kéèkì ló máa láwọn bí aago kan aago méjì mẹ́ta òru. please stop stop stop it mo ti sọ fún ẹ pé kò kì í ṣe àlá irọ́ ni mo rí it is vision hey! and there is something we can do about it mm. yes i just have to call Muta he is a police detective ó máa mọ̀ nǹkan tó máa ṣe sí jẹ́ kí n pè é. àwọn máa ń mú un wọ́n máa ń múra àmì àbí kí ló please don't talk to me don't talk to me. èmi ò ní kó má pè anybody o mo ò ní kó má pè nǹkan but o ní láti jẹ́wọ́ ibi tó bá lọ tó tójú bọ̀ ẹ tó fi rí ìkúri yìí ni kò sọ kalẹ̀ mọ́ tá a máa ṣe because i'm tired ó ti sú mi o that's the truth èmi ò ní kó má pè anybody but jẹ́ ìsùn jẹ́ ìsùn ó ti gbọ́ ló dé gan-an àbẹ̀wò nìkan. Speak bó ṣe mí yẹn ó ní mí lára o bó ṣe mí yẹn ó ní ó ń kọ́ọ̀tù oorun mi mi ìdẹ̀ láìkẹ́ ó máa bẹ́tà kó bọ́ síta kọ́sí mo lè máa bọ́tà fún ẹnu rúùmù ẹ fún mi ò láìkọ́ tó ṣe. sùn báwo. ó oh, má bínú sí mi jọ mi ò sí pẹ̀lú fóònù mi mo drop fóònù mi sí sitting room ni mo gbàgbé sùn lo sí yàrá. oh my. ah ah Okay, jọ ṣó lè ṣe kankan fún mi ṣó lè wá sọ́fíìsì wa lẹ́nìí. Ah, oh, this is oh, this is not a good news at all. Okay, Mama expected you. Mukhtar. How are you? Bad night. Talking about my nights. Honestly, I can't tell you I had a beautiful night because Sherry news on what wants on Palaro. I mean, it has ruined my entire morning. Yes, I mean, I'll go to the office and see. In fact, I was waiting for you to come so that I didn't the crime scene. You know what, yeah? I think is it's high time we began to believe this dream girl, this uh, Efun Sheke girl. Eh? Yeah. <laughs> Why must Shimasobe? You won't believe I missed several calls from this girl throughout the night. Èmi ò simple pẹ̀lú phone one is sitting room. You know, apparently the call was about her revelation, and her revelation was the same thing that happened over the night. <laughs> Oh, child, never cease to me. I think that is enough reason for us to believe her. Sorry, um, I'm thinking that if, I mean, probably be Moteti by information anyway, I would have been able to save this girl or even arrest the culprit. So, can ló feel I think we need to start working with her. Working with her? Has. No, hers. I strongly believe the corporate lives in this town. Mm. Of course, I don't yẹn ni tó jẹ́ pé bíyá lára àwọn tó bá gbé àwọn ọmọ lọ́mọ wọn ò ní fẹ́ fún wọn lówó. Àwa dìjà, wọ́n á mú àwọn But whoever this is is a total psycho. A bloody serial killer. Really? Nísinsìnyí, ẹ ti gbà láti tẹ̀lé ìrànwọ́ mo fi pò máa easy fún yín láti mọ ènìyàn tí èmi bá ti rí ìròyìn tí mo ti rí location ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti fẹ́ ṣẹlẹ̀ máa kàn pé yín ni ẹ máa wà tà láti ẹ máa lọ síbẹ̀ ẹ máa mọ ènìyàn. Is this a joke? láti bò síbò wà tà láti how? ẹ̀kọ́ dídí pé wà á dẹ́dà tẹ̀lé yín lọ bí irun ah, we don't work like that àwọn kì í ṣiṣẹ́ wa bẹ́yìn we work based on investigations we are trained officers wọ́n kọ́ wa níṣẹ́ ìyàmọ̀ṣẹ́ agbóye ni ọkọ̀ ọkọ̀ ní déédéé kó ní ó yá ọwọ́ náà gbọ́nà kàdúkọ́kọ̀ déédéé kó ní ó yá ààrẹ dàtẹ̀lé as what now. tó mọ nǹkan wò if jẹ́ ká tẹ̀ kọ́kọ́ gbàgbé pa investigation or investigation tí wọ́n bá ti rí kìíní yẹn tó bá ti gbé wá bó ṣe máa ń gbé wá yẹn ìwọ gbé wá you understand let's make our moves first àbí kílẹ̀ kílẹ̀ kílẹ̀ rí sọ̀rọ̀ tí mo sọ yìí. sọ́wọ́n làwọn ti gbọ́ ẹ̀wọ̀ àwẹ̀ ìtàkọ́ I just hope this works. Definitely, sure, sure, sure. Okay. Wow. So. Um, Mukhtar. Yeah. Mo feel pé <laughs> ọmọbìnrin yìí yóò mọ nǹkan tó ń sọ ṣáà mo fi pẹ̀lú help investigation you, eléyìí tó ń wébi tọ́ yìí. on a very serious note you, wò pé until Tia Bati apprehended this serial killer hmm. ìgbà yẹn la máa tó mọ̀ bóyá whatever contribution to bá wants you, ń sìn sustainable o bóyá helpful or not bá ṣe wà báyìí sí but then it's better to leave no stone unturned. ọ̀tá jọ etí wo ló ń bá wa gbọ́ pé ọlọ́pàá àbí agbófinró tó mú òye tó kọ́ṣẹ́ tó gboyè àbí ṣé ọ̀gá gbọ́dọ̀ bá wa gbọ́ wípé èèyàn alálàákùn òun ló ń help investigation wa. ẹyẹ ṣé wọn fẹ́ lọ sọ fún ọ̀gá ni ìwọ ṣáà ni lọ sọ fún ọ̀gá ah, ok tó ń pariwo má dira má dira má dira everybody ò dúró lásán now you know that. ṣé ro má dira yẹn lọ́wọ́ sọ. ok according to the law according to whatever i mean ogun kò wà defendable even though ọba dé court hmm. irun tó rí kò wà defendable but it is giving us a lead you know what let's just keep our fingers crossed but I do not want to leave any stone unturned that's it ohun ẹ̀kọ́ má dira. o. ti lọ ṣoògùn àbí o ti lọ ṣoògùn ìbọn ò ràn yàn àbí. ká try o. <laughs> àdúrà ìgbà tí ò ṣe lè ní ajọlẹ bi ajọlẹ bi ẹ ẹ mo n'o jira. àdúrà ya mi. <laughs> alaye drive jàre. bọ̀ kò yẹ kó táwọn ara ẹ̀ dà. bíbélì gan ni pé kí ẹ fi sí kéésàrì fún kéésàrì kí èèyàn ṣọ́ra àbí ìwò ló ń ṣọ́ra dáadáa wọ́n tọ́lọ̀ bá ń ṣọ́ ẹ kí wọ́n náà máa ṣọ́ra ẹ. Babe. Babe. Jalo. lọ. Má bínú jù. Um, mo ní kí mo Excuse me, sir. My finish. Hello? Bóyá mo wà áfà. Bye, bye. Okay, I'll be with you ṣùṣà hmm? ti sọ fún pé ìwà tọpẹ ń jáde ṣá. jẹ́ kí n sáré lọ jọjú sí olówó àwùjẹ ẹ̀. ẹ̀fun ẹ̀fun ṣẹ̀fun ni àbẹ́ẹ̀dì ẹ kí ni tún mo búra dáadáa yìí kí ni gbogbo nọ́ọ̀sì tóun tóun tóun tóun ṣe lẹ́nu jọ́ mẹ́ta yìí náà. What is wrong with you? Babe, this is a matter of life and death. Life and Let death. Me go and see. Oh, affects me. Oh, yes. It is affecting me. Mentally, spiritually, and physically. don't Ijo Olabese really that. Okay, oh, won't affect me. You don't know. And I'm telling you now. No suffering face to face who affect me i am suffering silently and i'm tired of all this mi ò mi ò mi ò take ẹ mọ́ i can't take it any longer ẹ̀yin you, wo irú obìnrin báyìí lè má jẹ́ kókùnrin ní depression You know what? wa òṣìṣì báyìí tó The man wù ló máa jẹ́ Okay, máa ronú ókè ẹ̀rọ kókùnrin náà máa ronú àbí ẹ́ gbogbo àwọn tẹ̀rọ kan máa ń fò látòrí tọ́mìlà àbí ìṣòro omi ẹ̀ do you think it's normal? ìkọ́ tó máa ń fà lélẹ́yìn bóyá wọ́n bẹ̀rẹ̀ lélẹ́yìn kò dẹ̀ lè work èmi mo jáwèrè gan mi ò wà right mi ò gbọ́ jẹ́ kí n sọ fún ẹ sórí gbogbo nǹkan tó fẹ́ máa ṣe yẹn o fẹ́ kí n máa rọ́ọ̀kì máa ká gángan kò possible lóòótọ́ i'm fighting insanity àmọ́ kò jọ that is why i'm sending her to you ṣó yẹ ẹ sìn mi ò lè ní depression o ò lè pa mí this thing is affecting me mentally spiritually and physically you need to do something mi ò fẹ́ pẹ̀lú bọ́ọ̀ and that is it that is it let's do it like this Check ká kúkú jọ sáré lọ rí Mukhtar then from there a máa lọ síbi tí à ń what about that. If fọṣọ sick tẹ́lẹ̀ tí mi me, mọ̀ ni Eh? ṣó tí o ti forí gbálẹ̀ kékeré tí me ò mọ̀ tí mi i mean àbí kankan ṣe é tó fi pamọ́ me, to tó sọ fún mi ẹ you are not like this what has come over you. Should o need láti fi anything pamọ́ fún mi nǹkan tó bá ṣe kò sọ fún mi please. this is a matter of life and death I need to see Muta now that's the important thing please. Efun, eh. mo ń bá ẹ fà, mo ń bá ẹ pò, ó ṣe bí ẹni pé o ò gbọ́. Kí ló ń sọ yín náà? Kí ló ń sọ yín náà? ìjẹ́ ló rọ̀ nínú vein mi náà ó mọ̀ pé mo láàánú mọ̀ pé mi náà mo mo láàánú but this is this is getting too much I don't want it anymore mi ò fẹ́ mọ́. Ah, okay you know what èmi àti ò lọ sẹ́ni rẹ̀ mo máa jẹ́ ká jẹ́ ká wà nílé. mo ń lọ bíi tí o mọ̀ pé tí gbogbo nǹkan tó ń rún lé ìbátí tán tí wọ́n ti mú ẹni tó ń ṣiṣẹ́ ibi yìí there won't be any need for any closeness láàrin mi àti mo o ní dá fún closeness. Ah, ayé princess máa bàjẹ́ ni as a matter of fact nǹkan tẹ́ ń try láti ṣe yẹn gan tẹ́ fẹ́ mú yẹn gan kò ní ṣe ṣe ah, ẹni yẹn ẹ ní rí mú kí ló sọ ẹ lẹ́yìn náà ah, ah, à ń kì à ń sà ó dẹ̀ ń ṣe bí ẹni pé òun ẹni tó kú kí ló ṣe náà. kò bọ́ sínú kò fi mílẹ̀ kò lọ náà it is not possible. màámi dà màámi dà ìgbà mi níbo ni màámi wà ẹfun ẹfun fi mílẹ̀ lórí ìdúró lọ bọ́kùnrin kan. Màámi màámi something is wrong somewhere màámi need láti jáde sọ̀rọ̀ mi ó gbọ́dọ̀ jáde sọ̀rọ̀ mi. ah màámi Uh, no, I think I have to arrange a one-on-one -on -one meeting with this Fonseca girl. Check in, I can't. I'm too disturbed. I need to. ẹ fún ṣẹkẹ báwo lédè ò lọ tán dáa ni àwọn Yorùbá sọ pé tó ni kò là at this point of my life at this point of my career my job is on the line and I need your help. Trust me, Mukta. Muli lè lágbára láti but I don't have any supernatural power. See, I understand the situation you are in. bó mo fi pé nísìnyí láti jọ àgbẹ̀ láti ṣiṣẹ́ pọ̀ a máa tètè rẹ́ni yìí mú. Now, you're, you're, not away from the environment. Mm. Excuse me, Jide ló ń pè hmm, Take his call. Ben Hello? Ẹ̀fún bá ọ̀ṣọ́ ọ̀kẹ́. Okay yeah um, mo wà níwájú gate ẹ eh, mo dẹ̀ ti ń kan gate látàárọ̀ i mean o ò ṣílẹ̀kùn ṣó ti sùn ni. um. where are you. ẹ Oh, ọ̀dọ̀ guy yẹn ló wà àbí no no no ọ̀dọ̀ boy yẹn ló wà àbí bẹ́ẹ̀ kọ́ mo fún ẹ ní fifteen minutes kó bá mi nílé ọ̀dọ̀ mi sí tó bá jẹ́ wípé relationship tó tá a jọ ń ṣe yìí ó wà important yẹn àmọ́ tó bá feel pé kò wà important yẹ má worry o lè máa gbé bẹ́ẹ̀ gan máa gbé bẹ́ẹ̀ kó sùn sí in short má wàálé ẹ mọ́. Eh. okay uh, okay No sense. i mean what is wrong with her phone what is going on abiru bàjẹ́ òṣìwò lélẹ̀ something is something is not right because bóyá ṣé ọlọ́pàá tún máa ń ṣe ṣìnà ni. Because me, you understand. Okay. It's all right. No problem. Um, is everything all right? Yes, all is well. Mm. Uh, Tara, I'd like to ask you a question. And me, if you could be any people, pocknos, you know, you know, private um, affairs. Uh, um, can I? Sure, you can. Jadine, she was àti ẹ̀ ti fẹ́ra <laughs> No, we're not married yet, but hopefully very soon. Oh, meaning that she's still very much available. <laughs> Meaning? Meaning pé Jadine has to do the right thing on time. Else, someone else that is better than Jadine would snatch you. <laughs> um, to Jadine you um, he used to be like a big brother. Bí ẹ̀gbọ́n um, àdúgbò Just jẹ́ while I was growing up. Okay. And he has been there for me through thick and thin. So Kasha Sonkwe is trying to protect his investment. No, oh, ah, I see. It's okay. Um, uh, tell me. come up for a lesson. should tell me you need priority as of now, and um, after that, you are the next top priority. I have done. bọ́bọ́ yẹn bá ti pè ẹ́ ló máa ń gbọ̀n lọ́ba ṣé ò lójú tì ní ṣé bẹ́ẹ̀ náà ló chip tó ní ah, bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ náà ló bọ̀pọ̀ tó ní ẹfun ṣé bẹ́ẹ̀ ló bọ̀pọ̀ tó ní sọ fún mi ṣé bẹ́ẹ̀ chip nìyẹn ni ò ní vanu kankan rárá. Ah, Jadid, does this mean you don't trust me at all? I don't trust you. Okay, and even if I do. I don't trust him. I don't trust that guy. Ṣé o ń gbọ́ nǹkan tí wọ́n sọ ni? Wọ́n ní pé ọkùnrin àtobìnrin tí wọn kì í ṣe lọ́kọláya. Wọn ò gbọ́dọ̀ wà lábẹ́ òrùlé kan náà. Tí ó sẹ́ni kẹta ń bẹ̀. Ṣé ọmọ ẹni kẹta tó wà bẹ̀ pẹ̀lú wọn ni? Èṣù ni kò dẹ̀ sí kan tí ò lè ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Kí ló fẹ́ ṣẹlẹ̀? O mọ ohun tí mò ń sọ. What are you talking about? There is What am I talking about? I'm not a fool. Mi ò kì fool. Mi ò dẹ̀ ṣọ̀dẹ̀. Ọkùnrin ni mí. Má fi lọ̀ mí mọ́. Mi ò fẹ́. Okay. See, babe, it's obvious this is actually going to lead to nowhere. Let me just go on. Go where? You're not going anywhere. Ah, you just pushed hey, hey, hey, hey. I am your husband. Husband to be. Excuse you. Whatever. Whatever. Apple, whatever. Listen. You're not going anywhere. You're mo kí n máa sọ fún ẹ? Máa sọ fún ẹ pé mi ò wá òkè. Ìgbé alẹ́ ló máa mọ̀ wípé ọpọlọ mi ti lọ ó lọ sí ibi kọ́kọ́ ọpọlọ mi ti lọ and and everything is because of you I am frustrated. Why are you acting so, up? What is this? You know what? You not going anywhere. For real? I'm locking this door. No, up. I won't. You not going anywhere. You won't. Why? Out! What? What? What? What? What? What? What? What? Look at me. I love you. I love you. I, I am scared. I am worried. I love you. I don't want to lose you. I love you, Carol. There is nothing. Please understand. Please. about the fourth time Timo mo pick now. Mary Ngozi. Mister. Oh, Mukhtar. Mm, hello, Mukhtar. Oh my God. Um, um, hello? Moa, báwo ni wọ́n náà kọ́? Ní àkópẹ́ kí n tó Àgbọ̀ àgbọ̀ ò All right, take care of you. <sighs> Babe. What? What is with the attitude? Kí ló What is with the attitude? Lẹ́yìn. Leave me alone. Leave me alone. Don't no. touch me. Ah, don't touch. Sorry. <laughs> ẹ jọ ẹ jọ nítorí Ọlọ́run ẹ má pa nǹkan kíkan tí kò máa ṣe fún yẹn ẹ jọ pààyàn àbí ẹlòmíì tún fẹ́ kú àbí. Relax. Let me. Uh, wait, wait. It will go. It will go. Make him fearless so that one in a time, Dada. Make him for any time. Kò lè ráyè ìpọn Dada. Yeah. ti fẹ́ pẹ̀lú mi àbí? Ẹlòmíì ti fẹ́ kú. It's pẹ̀lẹ́ ayọ̀nà sí ilé kàmú tí ń lọ. oṣù ọdún ọdún wọn bẹ̀. ó lè mi àti ẹjọ́ láti ń kó lọ. mo fẹ́ sáré lọ rí mútà. mo kọ. mo kà no ẹ fún un kí ni gbogbo ilé tó ń ṣe báyìí ṣó sọ fún mi pé fẹ́ lọ rí ọkọ tẹ́lẹ̀ kó kó tó di pé ó jí láàárọ̀ lóòrọ̀. ẹ̀rọ àtọ̀rọ̀ ni wọn náà ti bọ́ta kúrò nínú yàrá. nígbà tí mo wá bọ́ta kúrò nínú yàrá ṣé mo kúrò nílé àbí mo jáde. Eh? Babe, this is a matter of life and death. Jẹ́ kí n sáré lọ, tí bá ti dé padà, we'll sort this. We we'll sort what? See, see you later. I love you. Ẹ̀fọn. Àbí ṣé kò ń ṣe ẹ̀fọn tí mo mọ̀ mọ́ ni? Ẹ̀fọn dàgbà sí mi lọ́wọ́ ni. Ee láti kékeré. Ah. Àbí ṣé mi ti sọ mi ti sọ right mi nù báyìí? ọmọ yìí máa ń máa ń respect mi máa pè mí bọ̀dà máa ṣe everything ó dìde láàárọ̀ yìí sìn ó bọ́ síta kò ṣóúnjẹ fún mi kò kí ẹ̀ fún mi kò ṣe anything ṣé mi ti máa lose respect mi báyìí èdè ẹyẹ mi ti máa ń bọ̀ ẹyẹ mi ti máa ń jábọ̀ ẹ ok ó kàn jí láàárọ̀ ó lóun fẹ́ lọ rí bọ́ọ̀ kan mo ta àbí mo mo something I don't know does it make any sense at all? Eh? girlfriend ló máa ń dìyàwó o ṣé lè máa dìyàwó báyìí ṣé lè máa dìyàwó báyìí bí ṣe ń wo yìí mi ò lè fẹ́ lose ọmọdé kò make sense kí n lose ẹ because ó ti rí mi fi ju kí n lose ẹ lọ oh yes i know what to do bọ́ọ̀ tó ń pè ní mukaila àbí mukaila àbí whatever tó ń jẹ́ mi ò ní jẹ́ kó gba ìyàwó lọ́wọ́ mi mi ò ní gbà láíláíláíláí kò possible kí ló ṣẹlẹ̀ nù àbí ìfun láti gbàdúdẹ̀ ti kéré pọ́sí ẹ̀ ò kì í ṣe pásítọ̀ màmí òde ń ṣe yàrádùrà kan normal person ni wọ́n ibi tó ti wá rí àlàkàlà tó ń la ẹ̀ àbí ìran tó dẹ̀ rí yìí ni ni kò yé mi àbí ẹfun ti ń tojú bọlé hmm. ẹfun ti ń tojú bọlé pé kí n lè máa nífẹ̀ẹ́ òun ó lọ ṣe nǹkan ó fẹ́ dánwọ́ sí kí n lè lọ́ọ̀bù òun mọ̀ right. ṣé jimmy nífẹ̀ẹ́ tó ní torí lè mọ ikú bímọ máa tọ́jú bọlé o ó ti lọ tọ́jú bọ̀bọ̀ kú bọ̀ sí àwọn yẹn ti gbégbé kú gbèlè lọ́wọ́ báyìí sí lójú wá ń rírì kúrì káàkiri bọ́ tí mi ò ní gbà mi ò ní gbà láíláíláíláíláí kí bọ́ọ̀ ìtàn pè ní Mukhtar yẹn kó gba ìyàwó mọ́ mi lọ́wọ́ no way kò lè work ah kò lè mo ti ṣe wàhálà jù lórí ẹ̀fùn láti kékeré ẹ̀ báyìí mo mọ ìgbà tí mo lọ ń dó sẹ́nu tẹ́nu ọ̀nà géètì ẹ̀ ní skul wọn tí mo lọ mú màá fàgbà yàrá màá fàgbà wọlé màá tún wá lose everything láyé kò possible. Oh. Ah, Mukta. Yeah, báwo ni? Káyọ̀, mo ti ń try láti pè é, nọ́mbẹ̀ ò lọ látòrò. No, no, ah, bíá network mi kì í pa fún mi rárá. It's as if another lady is about to die. Oh my God. Okay, okay, okay. Location wọn náà gbé wá. Halako Halakoko area ni halako area yes okay. Halakoko. along um, Yesi road abi. yes okay. yes okay you know what ma bọ̀ ní mi ma bọ̀ ní mi so ẹ bá mi ṣí kí ló ṣẹlẹ̀ ń bẹ̀. I've been trying to reach you but um, number ọ̀nà I guess it's the network. Baby. Wọ́n ta mí lólobó ni pé bọ̀bọ̀ tó ń pààyàn kiri yẹn ó ti wá sí ìbàdí tí wọ́n á pààyàn but by the time I got here it was too late ó ti pa already. Uh, so who's the other guy? Èmi ni mo pa. Why? Because he was trying to run away. You shouldn't have done that. Oh, you shouldn't have. ó yẹ ká capture bọ̀bọ̀ yìí ni ká tẹ̀lé question ẹ̀ ká lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ká lè mọ ìdí. Oh, you should have called for backup. Ẹni tó fẹ́ attack me so kí n dúró kí n jẹ́ kó yin mi bọ̀. oh o fẹ́ attack. yes na you know how dangerous this guy is ọmọ èèyàn tó ti pa nílùú náà irú àwọn èèyàn báyìí wọn kàn ní fún wọn ó máa dira náà tó bá lọ yìnbọn tó tó tẹ́mi bá yìnbọn tí ò bá wọlé ló ti lára ńkọ́. Um, okay, okay. In that case, Kate, dúpẹ́ pé at least for a while, Ah, ni ní oru call for such again. Um, you know what? Call the ambulance. Call Agbon Elekrubai. And um, you guys can excuse. It's a crime scene. Just go, go, go, go. Go. Telefon. Báwo ni? Kí ló ṣẹlẹ̀? O dẹ̀ ní kò sí nǹkan oh Níbo lo wà? O fẹ́ kí wá bẹ́ńlé. No, no, no, no. I mean, if it's okay about you, it's not a problem for me then. Just send me the address. I'll call answer. You know someone. Okay. Hello, Eve. Professor Debbie, come on, what? Yeah, Mukhtar, welcome to my house. Mm. Nice Happy place. Nice place, yeah. I'm joking. i What should I offer you? not until you tell me ìdí tó ṣe pè mí ní pé pàjáwìrì máa lè Um, I've been feeling so uncomfortable with the last incident tó How do you mean? Mm, I feel something is not right about it. What exactly? I feel the killer is still out there and the killer is trying to kill another female. Okay, good. Now I am not mad. The same way I felt nígbà um, guy tó kú tó pa lady I challenged my colleague, Eve, um, the chubby lady. Yeah. yeah. I challenged her pé kí ló dé tó ṣe máa pa because of course she said it was out of self-defense but at the same time ẹnu ẹni tá a bá ti lè gather information if this is the actual person that has been killing these women or not but nisin ó ti kú so whatever information that I fẹ́ gather and see man it's on hold. ẹ jọ ṣé bá a ṣe máa máa wò lélẹ̀ tí kíláyé tó máa tún fi pa obìnrin mi. as sad as it may be, But this time around, wíwò wa is wíwò with more caution and attentiveness. Tí tí tí a máa fi mọ ẹni tí ó wà nídìí kìíní, we really can't do anything. Trust me. This is not good. Sorry, please. Okay. excuse me please. Sean sir. Sir? Oh, right away sir. Uh, um, sir, please can I can I beg for 30 minutes sir? Okay sir. Yeah, 30 minutes sir. Okay sir. Um, you know what? I I beg to take my leave. This meeting has to come to an end. Ọ̀gá mi ló ṣẹ̀ṣẹ̀ pè So I would have to leave now. okay. <coughs> um, Yeah? Will you believe me if I tell you the killer is still out there? The killer is not dead. My lady would have told her, I believe everything you say. But can we please talk about this some other time? Thank you. Mukhtar. <laughs> mọ́tò yìí kọ́ ni mò ń wò yìí èèyàn ni pé yìí náà wà ń yọjà ẹ̀ bíbá jẹ́ lọ ṣọ́ọ̀kì ẹ̀. Спасибо. bright. It's bright out here. Yeah, yeah. It's bright. Hi. Ah! Ẹ̀kùn. Irú kíkí wo lélẹ̀ láàárọ̀ kùtùkùtù ṣe? Ah! Bọ̀ yìí ìfipọ́ ló sọ fún mi kó máa ṣàyè báyìí náà. Ọ̀rẹ́ òye mi. Èyí lọ̀rọ̀ òye mi, you sure don't understand. Alẹ́ àná ní Club thirty three, mo rí mọ́tò People ah! Bí mo ṣe rí mọ́tò ìbọ̀kọ̀ ni ẹ́. Ìyẹn ni pé Yves náà máa ń ṣe bẹ́ẹ̀. Mo kàn wọ́n pé kí n wọnú lé kí babaláyé tẹjọ wa yẹn wo màá jẹ màá mu sí lọ́rùn bíi tí o bá dẹ̀ sí babaláyé pẹ̀lú èmi àti àjọ jókòó àjọ ṣayé bíta mo dénú lé ní mi ò dé rẹ mọ ká kí ló ń ṣẹlẹ̀ wo ẹbí kọ̀ọ̀bẹ ti gba bí ẹ lọ ń tẹ̀mí ni à tí mo wá all right. ìjọ pé mo kàn ní kí n kàn sáré wá ṣègùn kan ní jífìkì ti padà sílé ìní iṣẹ́ náà. èmi náà mọ̀ pé ìgbà tí wọ́n fi jáde padà mi ò rí mọ́tò ẹ̀ mọ́ ọ̀bá mi ò rí ẹnu lé mi ò tún rí ẹni ìta pé kí ló ń ṣẹlẹ̀. mi mm, ní Eh, ní kí yọjú kí n tètè padà nù. àbọ̀ eh, ah, time tó padà time tó jáde yẹn time gan ni club máa ń make sense ọmọ pé tuesday lànà normally time yẹn àwọn èèyàn ti lè máa wọ club dáadáa but orí èyí tó jẹ́ wednesday nsìn ladies night ee eh, ó máa yan bíà but then weekend kí ló ń ṣe weekend èmi àti ẹlẹ́jọ́ lọ síbẹ̀ wọ́n kọ́ àwọn ọmọkùnrin láti Cameroon àwọn strippers kan mad med òun kúrò ayé tiwa báyìí ó sọ pé òkè òkè láìkè pẹ̀lẹ́ bẹ́ẹ̀ eh, eh. ọ̀nà wàhálà àwọn babaláyé máa pọ̀ ń bẹ̀ lọ. àwọn oníṣẹ́ tiẹ̀ tó máa ráyè ti sí. fiyẹ́lẹ̀ ìwé ló ń sọ táà ní ìjọmọ sálárì tá n gbà. mo tọrọ ẹ gbé. aláìbá mi kíní kó bá mú kíní bẹ́ẹ̀. ẹ wá wá wá hmm. ọ̀gá ọ̀gá sọ pé kó ráwọn pẹ̀lú kéèsì bọ̀bọ̀ ẹlẹ́ràn yìí o. wọ́n dá ọgbọ́n ìlú wọn máa wò pé táwọn bá ti ní bàbá sàlẹ̀ àwọn lè ṣe bó ṣe wù wọn á dẹ̀ bá ara as far weekend yẹn wọ pé wọ́n ní all work and no play make sibling a dull girl. oje oje Ọlọ́run yẹn bọ́dọ̀ <laughs> pé tí kówó mi tó wà nígbà yìí ni. èmi máa mú owó tiẹ̀ yìí kí n kó two thousand kẹfì san ten k ó ń bọ̀. <laughs> criminal lọ bọ́. ọ̀gá ní kí wọ́n rà wọ́n. wọ́n ti ti lọ́rí wọn ti lọ́rí wọn. ó gbọ́dọ̀ pa o kí lóde náà ó gbọ́dọ̀ pa dúró ó gbọ́dọ̀ pa ó gbọ́dọ̀ pa ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ó tún ti pa ó tún ti pa. wọ́n máa ṣe bí ẹni tó mọ géèmù yìí pẹ́. owó tí mo tún máa ń lọ. Ah. nǹkan tó máa ah. ka tẹ́lẹ̀ yìí o eléyìí ti bọ́ síta rẹ̀ di ah, six ló máa ka torí three tó wà ń ta yẹn ó ti bọ́ síta. no no no o máa zoom pé inú bíbá iná ló wà six three. kàá ọmọ wa náà ní àáfẹ́lẹ̀ ìyóò ní ká má nà ẹ̀. seven one two three four kí ni kí ni kàámù tán. five three. Eh. Ooh, six five. Oh damn. five six. Play, play, play, play, play, play, Jerry. Black. Efun, Efun, what is it again? Kí ló ṣe now? Another lady is about to be killed. Ó ti fẹ́ pa obìnrin mi. Ó ti fẹ́ pa I need to come out. ṣé wọ́n ti pa ẹni tó ń pa àwọn obìnrin kákàkiri. no the person is very much alive yes especially me. serious fẹ́ ṣe mi. àwọn ilé tó ti bẹ̀rẹ̀ ah, mo lè máa ń láì bọ̀bọ̀ yìí nínú fíìmù ga o ok wọn náà ti ń kọlẹ̀ out trouser kan trouser kan ló máa fi máa change Event up. Ah, iṣẹ́ yìí ò bá ṣe fáyín tó sẹ́ẹ̀tì ló bàjẹ́ Nigerian film gan àwọn yẹn wá kí n try o ah, ọ̀dẹ̀ màlá ń lè kẹ́ olú aṣọ ọlọ́pàá ọ̀nà fẹ́lẹ̀ ah, hello ẹ fún báwo níbo mo ń bọ̀ nísinsìn mo ń bọ̀ nísinsìn nísinsìn. Oh my God. dàmí ní fẹ́ fún mi ní client client náà dà báyìí. client máa tó dé ìwọ ní sùúrù. pààrọ̀ lọ jà ni at least wọ́n máa rówó. client máa tó dé ah, lórí tẹ̀ ní sùúrù báyìí client máa dé ọ̀rọ̀ rẹ̀. Ah! shut up wàá ṣẹ́wó jàtijàti. mi ò ṣẹ́wó mi jẹjẹ Ọlọ́run àmọ́ ah, mẹmẹwò ọkọ sá lọ ní ẹni ó fọwọ́ mẹ́ta lẹ fún mi. o wa lè ṣe alábàárù. alábàárù oníṣẹ́ lè pè wọ́n ní màá rówó kíákíá. wàá rówó kíákíá ẹ owó kíákíá tó wà ẹ ló máa rán ẹ lọ sọ́run. ẹjọ́ ẹni sori burúkú ẹjọ́ mi ní wáyé tì. orí mi ẹni gbọ́ ọmọ sí àwọn ọmọ mi wà lọ́mọ mẹ́ta. mi jẹjẹ wọ. Honda arrest. Drop your gun. We are drop your gun. Now! If drop your gun! Rise up. Two steps across it. Yorùbá máa ń sọ wípé eré tí ajá bá fi ogún ọdún sá strolling by nífẹ̀ẹ́ ṣe ajúra wa lọ ti jákàdé kọ. If you need to know, I have been a step ahead of you. Látijọ́ tí mo ti rí ẹ ní crime operator pa that same crime scene náà ló tún parákùnrin mi sí láti ìjọ yẹn ní instinct meeting ti sọ fún mi pé there is something fishy and thank God I listened to my instinct Couple with the fact that ẹfun ṣìkẹ ó ti ríran wípé the serial killer ta ti ń wá kò ṣe ọkùnrin Will you believe me if I tell you the killer is still out there? The killer is not dead. My lady would have told her. I believe everything you say. But can we please talk about this some other time? Mukhtar. Will you believe me if I tell you the killer is a woman? you fully well that Efoshike is gifted for the vision of a third eye. It tí o ṣe fún dìmọ̀ ni tí o tó máa ń fún ìdìmọ̀ ǹjẹ́ o mọ̀ pé àwọn méjèèjì tó pa yìí mo ṣèwádìí wọn fínífíní like I said I have been a step ahead of you ever since Timothy notice of where ìdí ọ̀rọ̀ yìí ìwádìí mi fi jẹ́ kó yé mi wípé arábìnrin tó pa yìí. Rachel by name, was just 24 as at the time you killed her. It's just rather unfortunate that she chose prostitution as a profession. Amor, she will alone do daddy. Same thing for Charles. Charles Togbai is your right hand man tí o máa ń lò dirty jobs eh? Charles is a staff of Club 33 the same place tí mo ti rí the other time. chats. He wants is Charles everything in total. told you àti ìgbà yẹn ni mo ti nail but then tí o bá gbáyàn kan bíbá ẹ possible kò yọ bọ̀rọ̀ but tí o bá gbà mú báyìí kò síbi tó sá lọ I made sure I waited until now tí màá gbà ẹ mú báyìí but I have a question for you. jẹ́ pé agbófinró ni ẹ́ ọlọ́pàá for that matter you are meant to be protecting lives and properties of this country kí ló wá dé tó fà jẹ́ pé ìwọ náà ló wá di serial killer tó ń pa àwọn ọlọ́mọ tó ń pa àwọn lẹ́kọ̀ọ́ I know there's a reason for that and I like to hear. bad blood if my husband was still here. Maybe my husband would have been here if there are no prostitutes in this town. Just maybe. But I lost my husband because of these prostitutes. But Mundela, of course. mi ń dùn pé à ah, láti jọjú ẹ̀ àròkọ mi tí mi rí fún lots of months bí ṣe ń wọlé nìkan ṣú mi dé mo tiẹ̀ ń bínú gan pé rúnrin kìrìn wọlé lẹ́yìn rí aṣọ lóun fẹ́ kó mi yọ ni. Hi, sir. Ah, Baoni. Fine, sir. Such a damsel. Thank what you, are you doing, sir. son? I'm actually going. Can you please give me a ride? Oh, wow. Uh, how far are you going? Second Avenue, sir. Second Avenue, that's my way, that's my way. Thank you so much, sir. Thank you, sir. Uh, uh. How are you doing? I'm fine, sir. You, thank you so much. I should go. Uh, it's okay, it's okay. Thank you so much, sir okay. You're a very kind man, sir. you do not see a damsel like you standing in this hot sun and just ignore him. Thank you so much. I appreciate it. It's this place? Yes, sir. This is a hotel. This is where I stay. I'm sorry, are you... Are you a prostitute? Obviously. That's a gunshot. Yes. I had a gunshot just now. Yes. Ah, you need to come in with me. coming to we, where? Ah, we don't wait to know where gunshot is coming from in this area before we run for our life. Hey, but if, what did I tell my wife if somebody says that they saw me here? Sir, your life is more important. Your life, ah. if you are safe and alive, you, are going inside, you are running out. You are, going, you leaving me alone. Uh, is it possible? Uh, I, you are still there. Okay. ló lè tó yìí don't know is this how they terrorize you in this area oh. and robbers all the time. Ah ah. máa ń ṣe nìyẹn ládùúgbò wa àárọ̀ ọ̀sán alẹ́ kò tiẹ̀ ní time. ẹ mọ àwọn àdúgbò kan tó máa ń ní ẹyẹ máa ń fò ní ọ̀sán àdúgbò tiwa yóò lè lo máa ń jẹ anytime ni wọ́n máa in fact ìjọba ọ̀rọ̀ wa ti sún wọn ò sí wa. ah that's good oh. that's not good security oh, ah, oh my god wait o yorùbá ló wọn lẹ́nu yìí. <laughs> ọmọ yorùbá ni mí. ọmọ yorùbá ni mí. ọmọ yorùbá ni mí. ọmọ àgbẹ̀lọ́ba to be precise. Ah, ah. Um, ṣé máa wá pe ìyàwó yín sí nǹkan substitution tẹ̀lé fún mi. náà náà kò sí nítòsí mi ò ń ṣe course kan wọ́n dẹ̀ máa take care like a whole year. So for the past three months, two amazing. uh-uh. <laughs> so married but living single ní nìyẹn ah, ló wá ń lé àti tẹ̀lé mi wọlé fún yín. ẹnu gbé ẹnu gbé ó ní ìbéèrè kan tó ń fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Hmm. Hmm, mo ti mọ question tó fẹ́ béèrè lọ́wọ́ mi màá dẹ̀ dá yín lóhùn dada but before then I jẹ́ get gẹ̀ sí mi lọ́jọ́ orin yìí pọ̀. máa fẹ́ mi sí. ó ṣe Um, so back to your question. Mm. Ah, mo mọ̀ pé kọ́tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀kan ni pé kí ló dé tí mo fi ń ṣiṣẹ́ aṣẹ́wó. mo fẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo àwa obìnrin tá à ń ṣiṣẹ́ aṣẹ́wó kọ́ ló wù wá láti ṣiṣẹ́ aṣẹ́wó látọkùnrin ọ̀pọ̀lọpọ̀ wa situations ló fà. but lórí ìbéèrè yìí màdá yín mm-hmm. ló kò ṣe ni. Ah. <laughs> o lè actually dàbí ìbọn ah. ok kò sí wàhálà ṣe ṣàwà ok mm, mo wà ok ah, aláìrí kékeré ta sádókè yìí sí àbí. <laughs> ó ti bá wà lára. ó rà rẹ̀ mí díẹ̀. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. mo ní àkìtẹ̀ kan. we are going to relax there. Why not? Are you? Nah, I'm free. Mm. Free, okay. So, man, shall no, me need that no tongue, but me that no, no dead. Okay. I'm going to decide to move. Are you okay? lẹ́gbọ̀n lọ díẹ̀ ó máa ṣe gan o ó ṣe gan o. pẹ́ náà o ìṣẹ́jọ́ èmi náà hmm. bẹ́ẹ̀ ní àlejò yìí kò mọ táyà tó máa ń wá kí yẹn. <laughs> it's just a matter of days eh? tó bá máa fi kó ẹrù ẹ̀ tó bá máa fi lọ sí ìpínlẹ̀ mi náà i'll give you front and back. can't wait man. Eh, wájú wájú wájú wájú. ọ̀rọ̀ oúnjẹ ò pè mí lọ́wọ́ báyìí. Eh. Hmm. kí ló dé nǹkan ọmọ ọkọ tó ń ṣe mí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ah, but time tó máa ń jẹun rí náà ẹ lóòótọ́ ni àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo àgọ́ ara mi dàbí kíní kan ṣe mí so mo ti lose appetite. ó bá ti dé wine now eh? like ìṣọmọdé you should know better you're not feeling well ó yẹ kó lọ sí clinic now bóyá kó run test or something. mo mọ̀ náà ni mi ṣe fẹ́ sọ because i know that ọmọ uh, agbọ́kùn ara ẹ̀ sókè ayé. like i am now. okay i'm sorry i'm sorry mo ti ń plan tẹ́lẹ̀ pé máa lọ sí clinic so máa wọrí máa lọ check ara mi. No better. Mm. I can't stand to see my baby fall here. don't Àwọn kìíní ìjọbọ̀jọbọ̀ yìí. Ìjọba <laughs> ìjọba jókòó ti rọ̀bọ̀ níbi. Ìjọba <laughs> jókòó ti rọ̀bọ̀ don't ti tẹ ìmì ní lọ síbi iṣẹ́ sóyá. It's jẹ díẹ̀ nínú ẹ̀ ọ̀sọ̀ while I get ready for work. Okay. Jẹun. Yes, mommy. Òdìbọ̀. Mr. Oba. I'm sorry the news I have for you is not a good one. Èsì àwọn àyẹ̀wò tí a ṣe fún yín fi hàn pé ẹ ti ní àrùn kògbóògùn HIV. Mr. Ba, please be calm. I'm so sorry. I'm really sorry about this news. But I must tell you that it's not a death sentence. It's not. Once the bá ti ń lo àwọn oògùn tá a bá fún yín, you'll be fine. And another thing is that ẹ sọ fún ìyàwó yín yes ẹ sọ fún wọn she must be aware she has to. how do I face my wife? how do I tell her that I'm HIV positive? Eh? Just because I I offered to help a stranded lady who will believe me if I tell them that I slept with a, with a prostitute under the influence of drugs? Who will believe me? My wife. How do I tell her now? What will happen? How will she feel? see I don't see any reason why I'm still living. I do not see any reason. Why I'm still living. Hmm? <sighs> Ah. ちで。おばちで。おばちで。おばちで。You cannot do this to me. You know you cannot do this to me. about today. sympathize with you on your loss. Because sẹ́ni tó you ṣe náà But then, your plot of revenge is way too much. You went too far with your revenge àbí títà wáyé sí ọ̀pọ̀lọpọ̀ ẹbí ti lọ sí just because of one person's mistake which is your late husband. Why did you take laws into your hands? Why? Kálọ̀ ti ti ṣe pẹ̀lú èmi ni I mean I believe we close enough. you would have confided in someone at least. I would have guided your thought and action. But now you took laws into your hands. And definitely the law will, will have its course. wish. If not that you took laws into your hands. Èmi àti ẹni àbámá já àǹfààní tí mò ń Hello, my lady with a tall eye. How are you? And how is your man, Jaden? <laughs> um, Efun, I bless the day I met you. I'm calling to thank you. Gbogbo akitiyan mi láti pé ọwọ́ mi tẹ ọ̀daràn tí ó ń victimize agbègbè wa. The success story I'm recording today at rànmú gángan mi kò I am happy to inform you that I have just been promoted. Thank you. My love to Jetting. Your man. Bye. Eve. Nurse for me. patient mo ní kí n máa attend sí every two two hours ṣe ti ẹ ti lọ sí ward ẹ it is very important because of the medication tó ń please oh yeah ẹ hey, nà no. uh, uh, the other kìíní yẹn kọ́ eh. ok ọmọ ohun tó ṣẹlẹ̀ màá màá pè padà ó oh, yẹ màá pè lóta màá pè kí ló ṣẹlẹ̀ kí ló dé what is it. kò fẹ́ wọ́n fẹ́ ṣeré nínú. ààrẹ pọ̀. Baby, mm? I want to say something. Mo ń gbọ́. I want to apologize to you for all the times tí mo ti stress ẹ tí mo ti jẹ́ kó pariwo. I'm sorry. <sighs> Sorry. Sorry, baby. It's your woman, mí lórí As in, mean, for you to realize that we pay, you've done a lot in this house. Ó they come back to your sense wípé okay you need to apologize. I mean, ó jẹ́ kí inú mi dùn gan. Inú mi dùn gidi and I'm so happy for you. We Wípé ẹja ogun Ajayi ọwọ́ yín padà tẹ ẹni tí ó ń wùwà bí so gbogbo ń ńlá làkàlà Mukhtar láàárọ̀ Mukhtar lọ́sàn-án gbogbo yẹn máa máa dópin báyìí ah, wà á lè ráyè tètè mi ò hmm? ní time fún mi láti jọ baby you know I love you I love you so much. ẹfun. Ah. Qui le sait